hello everyone welcome to Toyeen Talks for watching till i'll see you in my next video stay safe stay blessed i love you bye Alasho àdúrà is here already ẹ bá mi wá Erelu mọ́mí Àbíkẹ́ foundation kọ́ bọ́ síbí now uncle ṣe ní ẹ máa gbọ́ mi o torí Yínká mi ò ní jọ́ bú ọmọ ẹ wọn ò ní gbé ẹ ṣépè bọ̀ máa dráàgì ẹ ẹ̀mí àáfẹ́ gbọ̀n lọ́wọ́ mi sórí fídíò yẹn tó bá take ẹ ní seven days láti bring it down that seven days ni ma fi drag ẹ ah you don't understand Yorùbá hmm. there's this lady on um, TNT hmm. ah so did you see this night program is not about English o Because this woman, she normally preach to us that if our husband, if we don't listen to our husband, they should go and get another girlfriend. This woman now, she's doing something. She did a video and everybody has been begging Yinka to put this video down for the last six days. Ló ti post the video you ló dẹ̀ ń gbowó monetization. Yinka ò tí gbà rárá, wá ti gba over one thousand pounds lórí video yẹn. And we are telling you Hmm. Put this video down. You said no. Uncle Ṣéní, ẹ má bínú bàbá mi. Ah! Uncle Ṣéní ó yẹ kí Mo wáyà. Mo fẹ́ wáyàwó fún Uncle Ṣéní ẹjọ́. Mo wá ẹ̀ tó máa volunteer. Ẹ̀yin ìyàwó, a máa ṣe máa ṣe calling show ìṣò you. Me o. Mi ò fẹ́ pé o. Kọ́mẹ́dì là ń Get your popcorn and your wine. This is my drink and my popcorn. Me ìpẹ́ you. bì. mo mo wáyàwó fún Uncle Ṣéní mo wá girlfriend fọkùṣe ní èmi gan fẹ́ ṣe ṣàgbárí kòkó lálẹ́ yìí. Hmm. how old is he ọkùṣe ní ò dàgbà wọn ò ju bíi fifty lọ ṣùgbọ́n station wọn ẹ̀ lè mọ̀ pé wọ́n fifty wọ́n wá mọ́ra fẹ́rẹ́fẹ́ bíi tèmi báyìí ọkùṣe ní níbi tí wọ́n ṣe tó very gentleman ẹ wá ẹ fò sílẹ̀ o Yínká má rò pé mò ń ṣeré o mi ò láìkẹ kí wọn má pé mò ń ṣeré màá pe last three digits tó parí nọ́mbà òkúṣe ni last three digits péré tó parí nọ́mbà òkúṣe ni kó lè rò pé kó lè mọ̀ pé mò ń ṣeré nọ́mbà tó parí nọ́mbà òkúṣe ni jẹ́ pé six five eight last three digits tó parí nọ́mbà òkúṣe ni nìyẹn seven nine four ló bẹ̀rẹ̀ seven nine four ló bẹ̀rẹ̀ six five eight ló parí ẹ̀ London náà kú sẹ́ni wà di afádà London náà kú sẹ́ni wà fine boy ni wọ́n sẹ́ẹ̀tì àwọn Friday robo apostle ṣì máa pè mí pé ah ẹ jọ̀ọ́ mo wáyàwó fún ọkùnṣẹ́ ni ọkùnṣẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ ní di girlfriend mi because nǹkan tí yín ká ń sọ kò ṣe bí mo ṣe wà yìí bí ọkọ mi bá pè mí sí wọn bí mi dá máa gbórí wọlé ni pé ah apàṣẹ ti pàṣẹ apọ́sùròbó máa fẹ́ pa mí mi ò gba nọ́mbà lọ́wọ́ àpọ́sù o àpọ́sù mi ò bá ah ọkùnṣẹ́ ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ ọkùnṣẹ́ nílé ní girlfriend bíi mẹ́rin ọkùnṣẹ́ nílé ní girlfriend bíi fi mẹ́rin ẹ̀jọ̀ mo fẹ́ ta ọkùnṣẹ́ ní ẹ̀bẹ̀rẹ̀ option. wọ́n ju wọ́n ju àwọn òròbó lọ bọ̀ wọ́n máa ń bá àwọn òròbó ṣe bí àwọn òròbó ṣáà close mọ́ wọn àìrọ̀ <laughs> ah, ìrọ̀ ẹ má mi ìfẹ́ show picture ọ̀kùnṣe ni mi ò ó lè ní yín ó lè mi ì show picture ọ̀kùnṣe ni mo fẹ́ ṣe option ó yá hundred euro hundred euro highest bidder highest bidder ní nǹkan mi ò ṣeré o lọ wo nọ́mbà ọ̀kùnṣe ni nọ́mbà wọn ni mo pè fún ẹ yẹn. Hmm. hundred ó yá èmi à gbọ̀n lọ́wọ́ wa yín ká you want him ó yá dustin blog ó yá hundred rẹ̀ bẹ̀rẹ̀ sí you. it's too small ó yá highest bid i mean two can i get two hundred from there two hundred ṣé ní ọkùn ṣé god bless you ọmọ kérúbù ni wọn ọmọ bàbá ládùúrà ni wọn o. Oh yeah. No, I'm not showing you his picture. Ah, mommy Roke Latifu. <laughs> no, I'm not. I'm not showing you this picture. Ah, Lila. Yes, bless him, bless him. God bless you, bless him. Five hundred, five hundred euro. I'm not showing you. Yínká èmi ẹ̀ máa gbọ̀n. Ìwọ ọ̀fẹ́ fi kérúbù pa àwa gọ́mọ̀. One thousand grace grace I Adoni God bless you one thousand. Ọkùnṣẹ́ ni is going. Yínká ọkùnṣẹ́. <laughs> Yeah, God bless you. God bless you. Tèmi <laughs> lọ́la one thousand two. Ah, ah, ah. Gbogbo aago inú ilé ìdá. Yé ayé mi o. Oh, yeah, yeah, yeah. Uncle Sheni is going one thousand two. Highest builder ni màá tọ Uncle Sheni fún o. Fine boy ni wọ́n one thousand five. No no no one thousand two fifty. <laughs> Yínká going going one five. Yínká máa bọ̀ wá bídìí o. Uncle Fire, Uncle Shen, 2,000 euro! Uncle Shen is going! Uncle Shen is going! Ah! No, no, no, What 1,000 is kéré! Two thousand two. Uncle Shen is going. Uncle three thousand. Ni TIT. Uncle Shen is going three thousand. Three thousand euro. Three thousand euro. Mm, get your popcorn, get your popcorn. 3,000 rock, 10,000! <laughs> no, no, no, no. We have 10,000 there. 10,000, no, 3,500 is not working. For love, Kobiera, you can't question for love. I will take care of you. Yinka, èmi ni ma fọ́ ọkùnṣẹ́ ní ní girlfriend. So ráwọn ọmọ tó máa ń ju ọyàn tó máa ń ṣò lórí iṣu ẹ yẹn màá bọ ọkú ṣé ní màá bá wọn wá bíi mẹ́ta má dàrò pé mò ń ṣeré mo sọ fún yín pé kọ́mẹ́dì là ń ṣe lálẹ́ yìí uncle Sheni ah twenty thousand uncle Sheni is going going gone orí aago tòsí morógo ọkùnṣẹ́ni is gone highest builder ṣọlá ọkùnṣẹ́ni ṣọlá i will give you the number after the service yínká you are a bad example máa yẹn ilé ayé ti sú àwọn èèyàn ti pè é o ti ń dójú tì nínú chọ́ọ̀chì tó mọ̀ wípé kérúbù ni. grace is late twenty thousand wọ́n ti ra ọkùnṣe ní wọ́n ti ra ọkùnṣe ní wọ́n ti ra ọkùnṣe ní ọkùnṣe ní is gone going gone. Ah, ah, highest builder fifty thousand William Solajide Uncle Sheni is back on on sales Uncle Sheni is back on sales I'm giving Uncle fifty thousand for Uncle Sheni. My... What is Uncle Shane? Uncle Shane is Uncle Shane is back on sales 50,000. 50,000 for highest bidder. Uncle Shane is back on sales. Very tall, and some slim guy, not fat looking beautiful, good skin, hundred thousand, hundred thousand for Uncle hundred thousand euro, hundred thousand euro, hundred thousand euro going one. Uncle Sheni, very handsome guy, looking sexy, very beautiful. Uncle Sheni going one. hundred thousand Grace Aduni, Uncle Sheni going one. <laughs> Uncle Sheni... going two. Uncle Sheni. Uncle Sheni. Uncle Sheni going three. 200,000! Join, join, one million! <laughs> one hundred and thirty thousand naira one hundred and thirty one point three. Oh, Uncle is going, Uncle is going, Grace Aduna is bidding, Assis is joining. Oh my God. Oh. <laughs> <laughs> one point one million naira ah Yínká tiẹ̀ ti bá ẹ we are we are. <laughs> oh my god. <laughs> mo sọ pé ẹlòmíà ti rẹ̀ nínú ilé a ti máa yí lẹ̀lẹ̀. nice woman. Justice is back. Uncle Sheni is back on sales. 1.5 million. 1.5 million. 1.5 million. Uncle Sheni, not too tall. Light is skin like me. Very handsome man. What one I want? Agbada blue. Agbada yẹn give. No, no, no. Uncle Sheni 1.5, 1.5. Oh yeah, highest that. Let's go, let's go, let's go, let's go. We need to take it from Yinka TNT. He doesn't deserve this man. This man is too nice and too handsome. Very quiet man. A Kerubo and Serafu. Ọmọ Baba Aládùúrà. Tó bá wà nínú aṣọ àdúrà ó máa máa two point two million for uncle Ṣẹ́ni olórí Ọláfúnkẹ́ JP three million five million oh my god oh five point five oh Grace Adunne uncle Ṣẹ́ni is going uncle Ṣẹ́ni is going uncle Ṣẹ́ni is going uncle Ṣẹ́ni oh uncle Ṣẹ́ni yourself no no no no. We are 5.3 million. Uncle Sheni is going 5.3 million going to Adonai Grace Adonai Uncle Sheni is going not to a very handsome man that can destroy. Kerubu and Seraphu, it was alarming. Muni Ironi. Then now took me to his page on Facebook. He's wearing blue agbada. I have his phone number. I've called the three the two first digits and the last three digits for you to know I have this phone number. I have everything about him. But people are telling me he's even tired. Wọ́n ti pe aago bọ̀dá yìí, wọ́n ti fẹ́ pe pa gbogbo London, wọ́n ti pe wọ́n to tire. The guy is tired himself. If the guy is a Muslim, is a different case. He's a Christian. He's, he, he, he's one of our members. He's a Kerubu and Seraphu member. The father is one of Babala Jura. Yínká kí ló dé téèyàn bá lọ́kọ ó máa ń nísinmi téèyàn bá níyàwó ó máa ń ni kí ló dé tó fún bọ̀dọ̀ oníbọ̀dá nísinmi. yes marriage ẹ̀ ò wọ́ọ̀kì ó pàdé ẹ tí ẹ ò wọ́ọ̀kì ẹ jọ pàdé ara yín. Why don't you now? Why don't you? Ṣé bó ti ń ṣọ̀ṣun? Ṣé bó ti ń ṣọ̀ṣun? Ẹ má bínú o. Yínká Ṣóbó ti ń ṣọ̀ṣun wáyé tó ò gbé wọn lọ síbi Ọ̀ṣun Òṣogbo ọkọ̀ kírètì kínní Ọ̀ṣun Òṣogbo kò tẹ́ni sílẹ̀ ń bẹ̀ kó ní kó máa dóra wọn kó máa ṣe fídíò. kó wá wò bóyá àwọn ọlọ́ṣun ò ní jáde fún ẹ ọ kò ṣe kó kó kó ṣebẹ̀ bíi mọ́ṣáláṣí kán tẹ́ni síbẹ̀ kó ní kán máa ṣe gbogbo nǹkan tó ṣe yẹn kó kéèyàn bíi mẹ́fà kán wé láwàní kán wá jókòó kán máa ka kùránì kán gbé tírà dání kí ló ṣe ẹ́ Yínká gbogbo everybody náà ti pè ẹ́ àwọn àgbàlagbà bàbá gbọ́n Jésù kan ó pè mí ó lóun ti pè ẹ́ ó lóun sọ pé ó máa drop fídíò yẹn lánàá kí ló fẹ́ Yínká ṣojú òṣọ̀nà fún ẹni. ọ̀pá aládé kò ní tọwọ́ mi bàjẹ́ títí Jésù ó fi dé ọ̀pá aládé táwọn tó bí yín ti ń gbé